lọ́n tọ́lọ́n náà jọ́rẹ̀ rẹ̀ tọ́jẹ́ wòlíì rẹ̀ yukhrijuhum mina zulumati ila nur olùwàlà yọ àwọn àyẹ̀ kó ní òkùnkùn àwa fi wọn sínú ìmọ́lẹ̀ àwọn àdàkejì rẹ̀ ẹni ọba lè tó wù wọn nù walladhina kafaru àwọn náà ní ọ̀rẹ́ ayò àwọn náà ní wòlíì tiwọn náà walladhina kafaru awliya'uhumu taghut àmọ́ kí ni rìsọ́ọ̀tì kéèyàn fi èsù ṣe wòlíì rẹ̀ yukhrijunahum minan nuri ila zulumat. wọ́n wá gbọ́ pé ńgbà tí wọ́n sin lọ́hùn dáyé kan kọ́dà àwọn ìgbà rẹ̀ wọ́n máa jẹ gúgúrú lọ́sàn-án àwẹ̀ ni wọ́n lọ́ máa jẹ ara padà sí ibú o. gba àwọn tí ó jìn sọ́fìn náà olú àmọ́sà yọ wọn kò ń bẹ̀. torí common sense gan-an bẹ́ẹ̀ yẹn bá apply rẹ̀ ó kó tó mi ó kó tó fi ẹnìkan kéwu ṣètọ́ni fún ọ débi pé ẹ̀mọ́ wulẹ̀ kírun mọ́ wọn àbúdó rọ́bà kà á tá tí yakali yẹkì ọlọ́run ní ẹ máa sìn tẹ́ ẹ fi rí yẹkì nù báyìí ẹ̀yin wọ̀nyí ti rí yẹkì nù <laughs> ẹ ti wà sọ́là common sense mo ní bọ́lọ̀mbá ní kó lè rò ó ọ yẹ kó o bí rẹ̀ pé ń bolo dé tà nẹ́bí òde sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọba tiẹ̀ lọ yọ tí atẹ́gùn kéwọ̀ fẹ́ sí rí ọ̀sáyẹ kọ́ mọ̀ yín o níbo ló dé lọ́dọ̀ ọlọ́run tá ànábì ọ̀kọjá bẹ̀ aa ànábì sallallahu alaihi wasallam ànábì ń pọ́ ká kú wọ́n ní bá ànábì bá dákútọ́ bá tún jí ntí ọmọ awí ni pé asọ́láàt asọ́láàt kò lè lọ kò lè dárìn ó ní kẹ́nìkan ó dóyàn yìí kó fọwọ́ gbé òun lápá kẹ́nìkan ó dó ń bì yìí wọ́n gbé ànábì lọ mọ́sálásí pẹ̀lú ààrẹ. umar bin al-khattab radiyallahu anhu ń ké wọn àṣùbà fún wọn lọ́wọ́ ń jàmá lẹ́nìkan gun ní nǹkan síbẹ̀ náà oníkẹ́lómi ọ̀gbọ́ wájú àgbọ̀dọ̀ má parí òun yìí umar wa dákú nígbà tí ọ wá ṣe sáà tẹ́mi ò tí ì bọ́ wọn ni umaru tají ntọ́kọ́ jáde lẹ́nu umaru náà ni pé asọ́láàt asọ́láàt لا حظ في الإسلام لمن taraka الصلاة. salat a irun ní kí lọ́wọ́ tí kìíní ìfi sẹlẹ̀ bó ní irun náà àwọn ní akírun náà akí ẹni báyìí lọ ṣáájú wa pẹ̀lú tá a fi kí ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ó ní nítorí pé la hadda fi islam liman taraka as-salat kò sí kan fẹ́ ni ó pa àwọn tì nínú ìsìlámù ní kankan tí ó gbà lọ́dọ̀ ọlọ́run ọjọ́ mùsùlùmí ọmọ akẹ́rùn umaru ní awí fún ọ pé láhàbọ̀ fi ìsìlámi lẹ́mọ̀ntàrọ̀ kàfọ́lá ẹni tó ní mùsùlùmí lòun tí ò kẹ́rùn kò ní nǹkan kan nú ìsìlámù o ọ̀rọ̀ anábì ní umaru ń tú o sallallahu alaihi wasallam anábì ní al-ahdu allazi baynana wa baynahum as-salat faman tarakaha faqad kafara ǹjẹ́ ń bẹ láàrin èèyàn jólúgbàgbọ́ òdodo tá a fi mà yàtọ̀ àtẹni tí ó jólúgbàgbọ́ òdodo àtẹni tó ya kèfèrí òun ni ká rí i pé mùsùlùmí ń kírun o ànábi lẹni tó parun ti tí ò kí kèfèrí lòun náà o. wọ́n bá ń sọ̀rọ̀ àwọn àbújálẹ̀ àbúláàbí ọmọpọmọ lẹ́yìn wọn ni ó ẹni tí ó kírun o faman tarakaha faqad kafara ẹ̀dá kú gbogbo ẹni tí ń rọ̀ lọ́rùn ọlọ́mọsáàyà ń ya ṣètọ́ ni o ìrun tọ́lọ̀ ń sì lémi rẹ̀ ó kí ọfà sì kò sí o inna salata kanat ala almu'minina kitaban mawquta ẹ mọ́ gbọ́ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn tó fẹ́ kó bá yín ẹnìkan ni ọmọ sùn gbọ́ ọba tó jí náà ni ọmọ kírun bóun bá ń kí tiẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run yọ yọ òun náà mina zulumati ìlànà mọ́jọ́ fà wọ́ mina nuri ila zulumati wàláyò kankan ni níbi kéwú tí ìmọ̀ dé lónìí kéèyàn máa wíru yóò jáde ní wáàsí lọkọ mọ sàmànà wa torí náà ọgbà ẹni ọba jẹ wòlíì tààrà wòlíì tọlọ́run olúwaláàmà yọ wọn kò ní òkùnkùn bọ síbo ẹni ò àmẹni ọba jẹ wòlíì èṣù ẹ̀yin náà máa wà surprise pé irú ọ̀rọ̀ wo wọ́n ń sọ lẹ́nu yìí èṣù ní í ṣiṣẹ́ yukhrijunahum minan nuri ila adh-dhulumat kódà yìí táwọn náà wírí tẹ́lẹ̀ lánàá ẹ̀ máa gbọ́ lónìí yukhrijunahum minan nuri ila adh-dhulumat àfi kíkó wọ́ kó gbìyànjú bí ó ti dára rẹ̀ gbà lọ́wọ́ èṣù o gbogbo àwọn tí wọ́n ń rẹ́rìn tí wọ́n ń hélìyàn lérí táwọn náà mọ̀ pé tí wọ́n ń wí ọ̀tá kò sí ní tí wọ́n ṣe fún yàn bọ́lọ́n bá dé o sí ibẹ̀ kò sẹ́nìkan tó tó gbá yàn lẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ìjà sì ní tara wa o ìgbẹ̀yìn ọba sẹlọ́run láàrin òun àtọ́lọ́run kọ́ lọ́ọ́ túbà o lọ́ọ́ túbà o olùwà kọjá ẹni tẹnìkan máa ṣàyà gbangba wájú ẹ o alkohar ṣẹdídò lẹ́ẹ̀kọ́ ọ̀bẹ ọba tó yẹ pé bọ́ba ó ní bóun bá gbààyàn mú láyé ó sì kù wá sáàkọ̀ hu àhàdùn ẹnìkan ò lè dèèyàn bíi tọ́lọ́n bọ́ba fẹ́ dèèyàn. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء ربهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات ọlọ́run lẹ́yìn onìkan kọ́ ẹni wọ́n bá ti mú kó nù mọ́lẹ̀ lọ ní òkun ọ̀tàn ọ̀làyíká aṣáàbò náírì hom fiha khalidun ọlọ́run láwọn tó ń kọ́ ilé iná kalẹ̀ fún o àwọn ni wọ́n wọ̀ náà o ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà o kọ́dà wọ́n máa gbé bẹ̀ lọ gbére wọn ò ní jáde ńbẹ̀ o lọ́kọ́ sọ wá ńbẹ̀ o. dákun ọmọ ya mi ma okùn rẹ lẹ̀ fún ṣètọ́ ni kọ́ ma fà ọ́ lọ ibi tí o bẹ́ẹ̀ lọ́n ma ọmọ wa nù ẹnu òkùnkùn díẹ̀díẹ̀ tó kù tó wà ń bẹ̀ ni ibi tí wọ́n ti yọ ọ́ kó òkùn lọ nù mọ́lẹ̀ ibẹ̀ ni ọmọ rìn sí o márùn síbi tí ti yọ ẹnu mọ́lẹ̀ díẹ̀ tó kù lára rẹ̀ ń náà má gbọ́ nítorí pé ẹnu mọ́lẹ̀ díẹ̀ tó kù lára rẹ̀ ń náà yọ wá tiẹ̀ òkùnkùn biribiri torí tẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ kíláàbọ̀ ẹ̀ kùlá ìka àṣàbùn náàrí hùn fi ha ọ̀lì ọlọ́ni náà ni o ọlọ́mọdé àwọ̀ náà o. àyà ńláńlá yìí sheikh islam ibn taymiya afa gbà àmọ́sàbáwa kẹ́ gbogbo àwọn àlùfáà tí wọ́n ṣiṣẹ́ fọlọ́run tí wọ́n tán lànà nẹ́bì káyé sallallahu alaihi wasallam odidi tíra ńláńlá tíra odidi ní Sheikhul Islam Ibn Taymiyyah ṣe kí n fi túmọ̀ ayẹyọ kàtà kàyí ọ̀pẹ̀jọ́ra náà ní Al-Furqan bayna awliya'i wa awliya'i ash-Shaytan wòlíì ni wòlíì ni wòlíì ni wọ́n wòlíì ni wọ́n àsórí ti méjì ní ń bẹ ayé àyínà láti rí o. Ibn Taymiyyah àwa kọ sí wẹ́wẹ́ ní bayna awliya irrahman àwọn kan bẹ wòlíì ọlọ́run arrahman ni wọn àwọn kan sì ń bẹ awliya u ash-shaytan wòlíì làwọn náà lóòótọ́ o àmọ́ wòlíì ta ni wòlíì èṣù ni wọn àwọn wòlíì èṣù ń bẹ láyé o bí wòlíì tọ́lọ́run ti wà ọ̀rọ̀ mọ́sá kàwá kúnnú awliya irrahman àwọn wòlíì tọlọ́n tọlọ́n ló wọn máa yọ wá kó nu òkùnkùn lọ nu ìmọ́lẹ̀ ọlọ́mọta síbẹ̀ fún gbogbo wa o. kí là ń pè ní wòlíì torí pé ọ̀rọ̀ wòlíì ti di nǹkan míì má wà lọ́wọ́ nàìjíríà yìí. ẹnìkan bá ń ṣe bí aláǹgànná díẹ̀díẹ̀ nísìnyí àwọn èèyàn ó sì sọ ọ́ di wòlíì ká wòlíì ni wọ́n wọ̀. kí ni definition wòlíì ìbẹ̀nu alukurani. ala inna awliya allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun definition wòlíì nù ìbẹ̀nu alukurani kari. ọlọ́run lè ra àwọn wòlíì tọ́lọ́run àlá inna awliya allah àwọn wòlíì ọlọ́run la khawfun alayhim wala hum yahzanun ìbẹ̀rù bí tí wọ́n ń lọ tí wọ́n kọjú sí òsì fáwọn wala hum yahzanun ibi tí wọ́n fi ilẹ̀ sẹ́yìn náà wọn ní banújẹ́ ń pẹ́ olúwalá garanti méjèèjì fún wọn àwọn wo ni olúwa wa define wọn wọ́n lé àwọn tí ń jẹ́ àwòléyàwó tó wọn lọ́hùn nínú àyà kejì tó tẹ̀lé léyìí wọ́n lọ àwọn ní àdàzínà àmànú wàkánú yàtàkù qualities méjì tí ń bẹ lára àwọn wòlíì ọlọ́run lò wọ́n. àdàzínà àmànú ìmánì ń bẹ lára àwọn ọgbọ́lọ́ngbọ́ ẹnìkan ò lè ya wòlíì tí ì bá ṣe mú mi ní òdodo má tanra rẹ o ọba ní wòlíì lòun ẹ̀la ti máa ru wòlíì tìyín náà wàlàdínà káfàrú àwòlíyá òun mọ̀tọ́gù alifurukọ́nù bẹ́yìnà àwòlíyá irrahman wa àwòlíyá i aṣẹ́tọ́n. májẹ̀mú kejì dàbí dá wòlíì ọlọ́run ma olúwa wàkánú yàtàkù wọn ó sì máa bẹ̀rù ọlọ́run àwọn wòlíì tọ́lọ́run ìmánì wọn dúró olùgbàgbọ́ òdodo ni wọ́n wa kanu yattaqun olùbẹ̀rù ọlọ́run sì ni wọ́n kíni jẹ́ bẹ̀rù ọlọ́run kéèyàn máa fún ìwọ ọlọ́run ntọ́ba ní ọjẹ́ ní ọjẹ́ ìtọ́ba ní ọmọjẹ́ mọ́jẹ́ ìtọ́ba ní owó ní owó ìtọ́ba ọ̀yọ̀ǹda kó owó wò ó ibi tó ní orin lọ ní ọlọ ibi tí ọ̀fẹ́ rí mọ́jì orí kò sí ní ti òun làwọn afáà níbẹ̀rù ọlọ́run ìtumọ̀ ni pé kí wọ́n náà ọmọ an imaginary fence Fence tí wọ́n fi búlọ́ọ̀kù mọ kọ́ ọmọ láàrin ìwà àtẹ̀sẹ̀ ọmọ pẹ́sẹ̀nu ọwá kírẹ́ẹ̀tì fẹ́ǹsì tí ò ní lè jẹ́ oṣégínní kò rí kọjá síbẹ̀ tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run irú fẹ́ǹsì yìí ọ̀rẹ́ tó bá ipò òun ni ó kó bọ ọmọ fẹ́ǹsì láàrin ìwọ rẹ̀ máa ṣe tiẹ̀ máa ṣe tèmi o torí ẹ̀tàn náà làákún ń tanra wa ni ò bá tẹ́lẹ̀ pé ẹnìkan ni kò rí kó sùn èmi ọ̀mẹ́ ni ó kúrí tó ní wọ́n gbé sàárè ìtọ̀rẹ́ ń kọ́gbẹ́ kọ́fẹ́ o torí kò rí òsùn làwọn o òun ò ní rọrùn sùn mọ́ láyé o kọ́dà yóò han ọ̀run lẹ́yìn ẹ̀ òdodo ọ̀rọ̀ mi àkìlọ́wọ́ ajẹ́tẹ́ kọ́ rẹ̀ kàn kó bọ̀ sí. Si mo ní mọ an imaginary fence mọ odi ma búlọ́ọ̀kù láàrin wa àtẹ̀yàn ẹni tó bá yẹ pé ní kọ sọ ẹni ọba yẹ kọ pa nọ́mbà rẹ̀ rẹ́ lórí fóònù rẹ̀ parẹ́ ìdílé yóò kó bá mi yọ nọ́mbà ẹ kó lórí fóònù rẹ̀ ẹni ọba yẹ kó búlọ́ọ̀kù búlọ́ọ̀kù ẹ ọba yẹ gbogbo ọ̀nà já àdámà lòún sàn pé ọ̀rẹ́ já lọ ọ̀rẹ́ já lọ à bọ́ ọba ké fún un tí ó gbà bọ́ọ̀bá máa ń tó ń ṣe pa nọ́mbà rẹ̀ rẹ̀ o ara àwọn ọ̀nà tá a fi máa fẹ́ǹsì tọ́lọ̀ ní amọ̀nù láàrin àwa àti kínní àtẹ̀sẹ̀ àmọ́ òun fúnra rẹ̀ ní free access to ẹsẹ̀ ọwá lò ní sẹ́ màláìkà ní ọ̀nì àìsè màláìka ọlọ́run máa bó ti bíldì àwọn èèyàn ayàtọ̀ fún màláìka àwọn màláìka lolúwa ní láyà súnà lọ́ha má àmárọ̀hùn ability to sin kéèyàn ọlágbà àti ìsẹ̀ kò sí fáwọn màláìka àwa ni sẹ́yìnmọ́ bọ́lá ń ju ròyìn àwa inna hadaynahu sabila imma shakiran wa imma kafura àwa ní ability to choose ibi ọba wọ̀ bọ́ba fẹ́ tẹ̀lé tọ́lọ́run o lè choose ipò fẹ́ máa tẹ̀lé tọ́lọ́run bọ́ ọba fẹ́ kọ́tọ́ ọlọ́run ọlọ́run ọ́ ẹ̀mpáwọ̀ ọmọ èèyàn kó lè pò wọn fẹ́ tọ́ ọlọ́run àmọ́ ní consequence. torí náà kéèyàn ọmọ tán rẹ̀ ọ̀n bá àwọn tí èké ń rìn ọ̀n bá wọn sì náà ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn yahoo yahoo ni ọ̀wá léèyàn rẹ̀ nìwọ́ ń bolo ti wá. èèyàn gbọ́dọ̀ aláwọ̀ ara rẹ̀ kọ́ máa ní free access díẹ̀ ni ọ padà dìrìn sínú ẹ̀ wọn làwọn afáàfi ti kì wá ń lọ wọn fà wá létí pé sọmọ tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní kọ́ máa bàríà fẹ́ǹsì tí ò ní jẹ́ lè máa débi tó ti sẹ ọlọ́run òde tó ètò bá yóò fowó ránṣẹ́ bábúrò rẹ̀ kan ní kó mọ ni bá láìsí fowó ránṣẹ́ sí nílẹ̀ yorùbá tẹ̀mí mọ̀ yìí inú rẹ̀ ó tún dùn ní pé wọ́n sanwó tún ní jámàlà inú yorùbá ó dùn ní o pé wọ́n tẹ̀sùn ní jẹun wọ́n sì ti fowó ránṣẹ́ ọkàn dàbí ẹ̀rín ni òǹkàlùkù ni ọmọ bí ó ti gbéra rẹ̀ jìnnà sí náà o dandan kọ́ ni kọ́ lọ bí tọ́ mọ̀ pé àfàìdé bẹ́ẹ̀ ni wọ́n náà ní í ṣe lọ́hùn o gbọ́dọ̀ àbọ̀ yẹ o nígbà tó lágbára kó débẹ̀ kó pé ẹ̀ka ń tẹ̀sí yìí lẹ̀ ọlọ́run ọ̀fẹ́ májẹ̀mú kẹtẹ́yìn fi lọ bí ìbàjẹ́ ni pé bí bá débẹ̀ agbára mi ka tó yá ẹ̀palẹ̀ rẹ̀ mọ́ bọ̀ọ̀bá ti lágbára yìí wọ́n ni ó gbórí ara ẹ̀ sá o torí náà olúwa láwọn wòlíì tòun nǹkan méjì lẹ́rìí lára wọn o alladhina amanu wa kanu yattaqun mùmíní olùgbàgbọ́ òdodo ìmánì ń bẹ lára wọn wọ́n sì máa bẹ̀rù ọlọ́run gbogbo ntọ́lọ́mbá ni wọ́n ṣe wọ́n máa ṣe èyí tọ́lọ́mbá ni wọ́n máa ṣe wọ́n ò ní ṣe láfíní ẹ mẹ́jà sanra wa èèyàn ò lè jẹ́ wòlíì arrahman wòlíì ọlọ́run ọba kọ́mọ́kìnrún o. ọ kọntradikti ara wọn o ẹni ọlọ́run fi kuraani rana ló ní al-ahdu alladhi baynana wa baynahumu s-salat faman tarakaha faqad kafar ẹni ọba fẹ̀rún lé anabi ní kèfèrí ni olúwa ti láwọn wọn tòun alladhina amanu olúwa tàbí ètò àkúrà wọn. definition wòlíì òun nínú alukurani ni o má wà á lọ bò mí o ẹnìkan kírun kò ṣètò ọlọ́run tẹ kú ọkàn wa kú wọn ní mọ̀lẹ́ yọ ń sáré rẹ̀ bóyá wọ́n tanná síbẹ̀ ni o. torí àwọn ẹ̀sán yẹn ọ̀pọ̀ àfi kí a máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹnìkan sì sin lọ́run ó ṣètò ń bẹ̀rù ọlọ́run àwọn wa pé ẹ àwọn débi sàárè wọn ẹ̀rí sàárè wọn ni ò sí gbọ́dọ̀ ò bẹ́ẹ̀ fún fọ́tán èyí wọn ò pé kọ́ mẹ́jẹ wòlíì ọlọ́run o ẹ̀yin lẹ́ gbé definition kí definition wòlíì kalẹ̀ o ẹnìkan ya wòlíì kí ló ya kí ló sọ di wòlíì sàárè wọn ti gbìn ah ń múlẹ̀ ti rí yín o pé ẹ mà wá rí irọ́ irọ́ funfun báláwo ó gbẹ̀ làwa náà ti witness rí ńgbà wà ń kékeré bóyá nìkan ló ṣèèṣì lòun ń dẹ tàkúté àbí ń wó kété tí ó pa lọ́fẹsẹ̀ gbin sàárè ẹnìkan bá kéde gbé sàárè àwọn bàbá ti gbìn kọ́ra ìmọ̀lẹ̀ jáde ń bẹ̀bá kò rí nǹkan kan o wàláhì tó sojú wa ni tí ó padà jẹ́wọ́ pé òun ò rí nǹkan kan o. kọ́dà wọ́n pílánì rẹ̀ ń bò mí àwọn ọmọ kéwù bú wọ́n pílánì rẹ̀ láti sọ àfa àwọn ló kọ́ dáadáa ìyẹn ọ̀ràn lọ́dọ̀ ọlọ́run o wàláhì ẹnìkan ò lè deprive rẹ̀ ní tọ́tọ́ sí bí ọba sì ṣiṣẹ́ wòlíì ọlọ́run ẹgbẹ̀rún fúrọ́dù ọ̀rá àlìjánà fún o pé kó wá náà du orí ààrẹ o kó tó lọ pàdé òdodo gbogbo ntàwa máa fi ń wọn wòlíì yẹn kò sínú alukurani o kíni bẹ nínú alukurani òun la ké fúnra wa yẹn o alá inna awliya allah la khawfun alayhim. ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون àwọn wòlíì ọlọ́run òní máa ní tààrà ni wọ́n o olùbẹ̀rù ọlọ́run sì ni wọ́n kò sí ní jẹ́ bẹ̀rù ọlọ́run ju pé wọ́n ń ṣe ntọ́lọ́run fẹ́ wọ́n sì ń jìnnà sí ntọ́lọ́run ọ̀fẹ́. kọ́dà Sheikhul Islam Ibn Taymiyyah nínú tírà àwọn ńláńlá yìí ẹni ọba lè kàtíọ́ra ìdákan ìlọ kàtíọ́ra náà alifurqan bayna awliya irrahman wa awliya ishaitan eléyìí ni òpinya láàrin àwọn wòlíì ọlọ́run arrahman àtàwọn wòlíì kíni ashaitan shaitan náà ní wàlíì ní wòlíì lọ́lọ́run sọ́yìn àyè walladhina kafaru awliya òhun mọ̀tọ́ Ibn Taymiyyah ní àwọn wòlíì onílé kan tó yàtọ̀ pé lé àwọn wòlíì ni Ibn Taymiyyah aláwọn wòlíì ọ̀làsọ̀ kan gbà ẹbẹ̀ ríro aṣọ tí wọ́n wọ̀ wòlíì ni wọ́n kọ́dà Ibn Taymiyyah summarize rẹ̀ in a sentence ó ní wa kam min waliyyin fi qiba wa kam min zindiqin fi aba kam min waliyyin fi qiba wa kam min zindiqin fi àbá àbá òun la sọ àwọn bíi èyí tí àwọn alárúbáwá máa dàbòrà ní téèyàn ti mọ̀ pé àáfà lélẹ̀ Ibn Taymiyyah ní àìmọye ni ó darú aṣọ òun bora pòkì àgbà pòkì ni wọ́n ń pè zindíkù zindíkù ní lọ́dọ̀ Ọlọ́run wa kam min waliyyin fi Quba pè bá tí èsè aṣọ ẹni ọlọ́run bẹ́ẹ̀ yàrá èyí tá a fà wọ̀ ẹ́ àgbẹ̀yìn náà ẹsẹ̀ ẹni ọlọ́run àmẹ́yìn ò wọlé yìí nísìnyí kí wọ́n pé wòlíì ni èmi ní àlá lè rí wòlíì inú arọ aṣọ báyìí wòlíì lè wọ aṣọ tí gbogbo ayé náà ń wọ̀ inú tí ó kílíà ni pé wòlíì aṣọ òsínú tàbí dá wòlíì mà ilé kan ibìkan ni wọ́n ń gbé ibìkan àbí ibìkan wọ́n ti bí wọn gbogbo ẹni Ibn Taymiyyah yàn nàná Ibn Taymiyyah ni wọ́n èjogun wòlíì wọ́n èjogun wòlíì à ẹbí bíi la fi sọ pé ọmọ ànábì Ọlọ́run àbí bíi kọ́ ẹ́ ok bóyá lẹ́kọ̀ọ́ ní wíkẹ́ndì ni bẹ́ẹ̀ ni ìgbé ọmọ ànábì Ọlọ́run sẹ́ ànábì Nuhu <laughs> alayhi salatu wa salam olùwọ́ba ní ma ọkọ̀ ojú omi ẹni ọba wọnú rẹ̀ nìkan ni ọ́ là ọmọ bíbí inú rẹ̀ wá ní bàbá ẹ má wọlé ọ̀hún onídìí ọkọ̀ ọ̀hún tó àánú sí anábì ní òhù gẹ́gẹ́ bí abiyama ni wọ́n ń pè lọ́n à olúwa àdéhùn tó ṣe fún mi ni pé èmi àti gbogbo fámìlì mi là á là ọmọ mi ní ìnáwó mi àhàlì ọmọ mi nínú fámìlì mi ní kí lọ́lọ́run wí fún anábì ní òun jọ̀nà yanuhu innahu laysa min ahlika skéèlì tọ́lọ̀ nìyẹn innahu laysa min ahlika nuhu ìwọ ló bí àmọ́ kò sí nínú fámìlì rẹ̀ nígbà tí o ti gbà fún ọ yẹn kò sí nínú fámìlì rẹ̀ gbogbo ẹni bàbá dáadáa bá bí kóun ni o ọmọ ànábì ọlọ́run o ọmọ ànábì ọlọ́run o láwọn akpọ̀ máa fa wọn yé jogún wòlí o wọn yé jogún àlìjáná o kó owó òṣìṣẹ́ tiẹ̀ ní o ọlọ́run ló wí bẹ́ẹ̀ o gbèyìtà wí inú alukurani lọ́wọ́ o innahu laysa min ahlika ìwọ ló bí àmọ́ kò sí nínú fámìlì rẹ̀ ta ni wọ́n là pàtó wọn ò ti gbà fún ọ ní iṣẹ́ fi rán ọ tí ò ti gbà á. torí náà kéèyàn sì mí tán rẹ̀ ọ̀rọ̀ wòlíì bẹ̀sẹ̀ àtàwọn àlùfáà wọn ní wọ́n ẹ o kò sáfọ̀ kan fáwọn wòlíì o kò sí irú pé àwọn wòlíì ní kò sí o bí ọba ti wọlọ́ ní ti yọ o allahu a'lamu wọn là ti ń gbọ́ wọn ti ń kenu tíra àwọn tó lọ pé ọlọ́wọ́ yọ ẹnìkan jáde ní hijazi ní ibi tí maka wà yìí àmọ́ ńgbà tí wọ́n wá jáde sírú bẹ̀ ń lọ yóò ti jáde ǹjẹ́ òjì wọn gbà ń ibi ó ti wọ ọlọ́run ló ti mú jáde wọn ọ̀tọ̀ níbi àwọn fọkàn sí kò síbi ọlọ́run ò ti lè mú wòlíì rẹ̀ jáde o kò sí lè wòlíì o ẹ máa tán pé àtàwọn ọmọ àtàwọn ìyàwó òun wòlíì gbogbo àwọn àfi bí wọn bá gbé kèsì àwòlíyá rahman ló kù o bí wọn bá ṣiṣẹ́ tọlọ́n gbogbo mùsùlùmí lọ́kọ́lífàyà ti jẹ́ wòlíì ọlọ́n allahu waliyu lazina amanu ọba ti ṣe ti kọlifáì rẹ̀ kí ni kọlifáì yàn alazina amanu wakanu yattaku ẹni tí ọba ti ṣe kèé máa yàn o kọ́dà Ibn Taymiyyah ní kò sí nù àpẹẹrẹ wòlíì pé wọ́n máa fárí gbogbo ẹ̀ńbẹ́ nu al-Furqan bayna awliya ar-Rahman pé ẹ̀rí tí wọ́n máa fárí gbogbo gbà ní wòlíì ni wọ́n. Ibn Taymiyyah ní kò sí ti ń jẹ́ báwọn nù definition wòlíì o the only definition of wòlíì wàlíì òun lè dín bẹ́ẹ̀ nú alukurani alladhina amanu wa kanu yattaqu ọlọmọsá kan wá kúnú àwọn wòlíì rẹ o tolúwa ọmọ yọkó ní òkùnkùn tí ọmọ mú wa lọ bí ìmọ́lẹ̀ náà. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ألم تر إلى الذي حاج إبراهيم في ربه inú àánú ọlọ́run tó ṣe fáàlì umar nabi sallallahu alayhi wa sallam ọlọ́run láwa la dé kányìn nínú gbogbo àwọn àjọ tọ́lọ́run ti rán àwọn ànábì ọlọ́run sí opportunity táwa ní ni pé àwọn tó ṣe é re àmọ́ wọn ọ̀nà wo ni wọ́n gbà títí wọn è dáa àwọn tí wọ́n ti ẹsẹ̀ gbé tọrọ wọn ìjà sí bí ọjà sí àwa lọ́pọ̀túnítì àti gbọ́ káka ń pa wọn ká gbọ́ ń pa wọn pé èé ń táwọn ilé ìṣe ní tí è yíwọ́ káwa mú ìtọ́ba wù wá torí ẹ̀ lọ́lọ́run fi pa ìtàn àwọn tó ti lọ fún wa ìtàn kan lọ́lọ́run fẹ́ pa fún wa yìí ìtàn nabi ibrahim aleyhi salatu wa salam anabi ibrahim aleyhi salatu wa salam olùwàrán sáwọn èèyàn ẹ ó sì jíṣẹ́ ọlọ́run fún wọn báwọn anabi ọlọ́run ti ṣe àwọn òjíṣẹ́ ọlọ́run àrínú àwọn tó gbà àrínú àwọn tí ó gbà àwa àrínú àwọn táwọn ní ẹpẹ wa kájọ ágìw kí ni wí gan-an irú ìjíwọ́ náà ń ṣe lónìí pẹ̀lú mọ́mú mọ́sálásí rẹ̀ o pé kí ni mọ́mú mi ara àwọn ẹ̀tọ́ sọ fún ànábì ọlọ́run pé kí ló mi torí kéèyàn máa mọ àwọn tó bá jọ o gbogbo ẹni tí ń dúó ẹ àfáà tó mọ̀ pé àfáà tí sọ̀sọ̀kú sọ̀tọ̀ lọ́ọ̀ ní sọ wàá dún wájú àfáà pé kí lẹ́ mìíràn ìtẹ́ àwọn àkàtọ́ ẹnìkan tó sọ fún ànábì ọlọ́run pé kí ló mí òun lọ́lọ́run fẹ́ sọ fún àyà. alam tara ila alladhi hajja ibrahim ọ̀rẹ́ ni ọ́ láyà wá kojú ànábì ibrahim pé mo fẹ́ ájú pẹ̀lú rẹ̀ kí ló mí ká má bàa jọ wọn ká má bàa jọrú ẹni bẹ́ẹ̀ olúwa ní òun pa ìtàn yìí bá ànábì by extension ọ̀pá fáwa náà àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tọ́ kí ló wí ń jọ náà an ataahu allahul mulk olúwa ní kìsì ló gbó láyà kí ló gbójúlé táyà fi kó irú irú bẹ́ẹ̀ náà ń ṣe wọ náà lónìí ṣé nítorí pé olówó ju ìmáàmù lọ ṣé nítorí pé ọwà nípò ṣé nítorí pé ọkàwé torí gbogbo ń ti ń gun ẹlòmíì náà nù tí òfin mayàtọ̀ láàrin pé ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìn ń sọ kìí ṣe ọ̀rọ̀ ẹ̀dá yóò fi máa pé kí ló mẹ́ an ataahu allahu almulk ọlọ́run ní nítorí pé àfún ọlọ́lá èyí ń làyà wá kà làyà làyà làyà kì ọ sí lòfin láyà láyà lọ́wọ́ adóńwájú ànábì ọlọ́run pé kí ló mẹ́ àbàbà fẹ́ bá ágíù hájà argument haja ibrahim fi rabbi kí ni sọ́bjẹ́tì dìbẹ́tì kẹfẹ́rí àtànábì ọlọ́run ó ní ọlọ́run tó ń wíwọ̀n gan-an ni kọ́ wá púrù fún ọlọ́run gan-an ló ní kọ́ wá púrù fún èyí ló mí ìbàyí pé ọlọ́run kan bẹ́ẹ̀ nìkan ọlọ́run má ṣe wá lórí ibú o alladhi haja ibrahim fi rabbihi an ataahu Allahu torí pọ́lọ́n kẹ́ẹ́ torí pọ́lọ́ ń fún ọ nípò torí pọ́lọ́ ń fún ọ ní agbára kan torí pọ́ lówó torí pọ́ wà educated sẹ́yìn náà ní kọjọ́ ọmọ tún sósì kọjọ́ ọmọ yàtọ̀ láàrin ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ẹ̀dá ló ń fi làákà yìí tó gbogbo ẹ̀. ibqala ibrahim rabbi alladhi yuhyi wa yumiit arákùnrin náà gbọ́tà nẹ́bí ibrahim ń ké fáwọn èèyàn bọ́lọ̀ ti fi ràn pé ẹ̀bẹ̀rù ọlọ́run o ẹ̀sìn lọ́hùn o ọlọ́hùn wo alladhi yuhyi wa yumiit ẹ̀ ọlọ́hùn tí ń múyàn wáyé tó sì lè múyàn lọ ọlọ́run tó lè pé kẹ́nìkan máa bẹ òun náà ló pé kẹ́nìkan ó kú alladhi yuhyi wa yumiit ńgbà karambà níyì gbọ́ oníkìlómì òun gan yuhyi wa yumiit qala ana uhyi wà òun sẹ́yìn nìkan ni ọ̀dọ̀ ọlọ́run sí èmi náà lè ṣerú ẹ̀ kọ́mi èèyàn máa yanu sọ báwọn bí wọn náà bá kó ń bí ẹsẹ̀ ẹsẹ̀ máa dìyàn láyà ni o ànábì já mà bẹ́ẹ̀ ànábì ní gbogbo ìgbà tó o bá ń sẹ́ lọ́run tó ń kọjá là wọ́n máa kán nǹkan dúdú kan ànábì júwe rẹ̀ pé ọkàn gbogbo wa bó ti mọ́ sí nípìnlẹ̀ gbogbo ọjọ́ tó ọba sẹ́lọ̀n tó kọjá là wọ́n wà kan nọ́kútàtàn fàwùdà wọ́n kan a black or a dark spot síbẹ̀ ó dé ní. ǹjẹ́ ọba tún sèmi ẹ́ wọ́n tún kan another dark or black spot sórí tó ọba bọ́ ọ̀rọ̀ rere bíi tí ò sí space tí wọ́n kàn sí ma ànábì ni wọ́n lọ́wọ́ ń bá wípé kálá báyìí rọ́ọ̀nà alákòlóbìhìm máa kánú yaksibu wá sí kan ní wúlò fún ọmọ o ọkàn rí ó lé àwọn tẹ̀rí tọkàn wọn lé yẹn kò síbi wọn kàn nǹkan kan mọ́ sínú ọkàn yẹn ti dí kí sì ló dí ẹ̀ṣẹ̀ gbogbo ògbà téèyàn bá ṣẹ̀ ànábìtọ́ ló rán sallallahu alaihi wasallam ọsọ fún wa gíráfíkálì bẹ́ẹ̀ bí ìgbà tí wọ́n ń kàn kankan bọ́kàn rẹ̀ jírí ní tẹ́lẹ̀ plain òtìdí ó di irú ẹ̀ ló ṣe nàmúrúbù tí ń gbé fún ànábì ọlọ́run sọ fún ọ pé ọlọ́run ń yẹ èèyàn ń jẹ oníwọ náà lè ṣe yíhun kí ni bàbá bàbàrà yíhun ẹgbẹ́ kí ni karambà níṣe ó sì ní wọ́n kó àwọn èèyàn méjì jáde oníṣẹ́ ráhàn méjì yìí àwọn pa kan òun sì fi kan lẹ̀ òun náà òhìí wà omi òhìí ẹ̀lẹ́yìn ọlọ́run lè yí èèyàn ó sì lè pa àyàn ọhụrụ òun náà pa ilé ìwọ máa lọ ayé ìwọ ọgbọ́n ọ̀hún lẹ́lọ́mí náà ń wí ní òní o gbọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó kọjá náà nábì ádámà máa sọ ń pa ọlọ́run èmi náà lè ṣe ntọ́ lọ́lọ́run rẹ̀ ṣe wọn èmi náà lè ṣe kí lọ́wọ́ á ṣe ntọ́ ṣe mo wí fún yín ọgbẹ̀mí lẹ́ni ẹnìkan èmi tí ọ̀sẹ̀ pé ẹ pa kóun náà fi pé òun pa ẹnìkan òun sì yé ẹnìkan. kọ́lá Ibrahim anabi ọlọ́run anabi Ibrahim aleyhi salam olùwàtọ́ ọ̀ràn wọn ń sẹ́yìn kèé fi wọn lẹ̀ ìwọ tó ń bẹ̀rù náà pé àmọ́ tí wọ́n wí lónìí ìwọ ni ọlọ́ bọ́lọ̀ ń dó tààrà ntọ́ ọmọ ọlọ́run ọkọ̀ fẹ́ni tó fẹ́ sọ fún ọ pé kí ló mìn àmọ́ wọn náà dún déédéé o ìwọ náà ò ní mabidi làákà ìyẹn ó ti wá sàláyé ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ dòní ẹsẹ̀kẹsẹ̀ lolúwa gbé kwẹ́sẹ̀ mi sẹ́nu anabi ibrahim pé ọ̀dà ṣé yìí ń ní anabi ibrahim ní ìwọ náà ó yí wa òmìtú ìwọ náà ń pààyàn ń yéèyàn lójú tiẹ̀ ọ̀dà fa inna allaha ya'ti bishamsi minal mashriqi fa'ti biha minal maghribi bọ́ ọba tó bò ti ń pèrè ìsì lọ́lọ́run ti ń yọ òórùn tiẹ̀ ìwọ yọ tiẹ̀ wá láti wẹ́sì ẹ̀sìn wọn àbá ọtọ bẹẹ gbọlọ ntobi Allahu Akbar ee njẹ wọn náà ti dá yìí bọ ọmọ bíi ọrùn ti ń yọ ọyì má bíi ti ń ti ń wọ bọ ọba tó bò ti ń pè rẹ yọ ọrùn bíi ti ń ti ń wọ kò ní wọn náà lè fi bí ọlọ fàbóhi tàlẹ́bí kàfàrà kẹfẹ́rí páàlì ọba máa ń tí ó wì máa wò ọba rọba jábọ́ máa lọ́wọ́ fàbóhi tàlẹ́bí kàfàrà irọ́ rẹ̀ bá já o فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ọlọ́run lóhun nìkan kọ́ gbogbo àwọn alábòsí olúwe fọ́nà mọ̀ wọn o ẹni ọba bábòsí rẹ̀ débi kálá bal rọ́ọ̀nà alákòlóbìhìm máa kánú yaksibu kò sí má nà fún ma o lọ́nkọ́ mọ́sá sànù wa o kọ́yà wáyà ẹsẹ̀ tí ma di ọkàn gbogbo ẹni ọkàn rẹ ti di olúwa bẹ̀ lákòókò yìí lákòó má ọkàn wọn o gbogbo ẹni ọkàn rẹ lé olúwa má ṣàrọ̀ ọkàn wọn o. nàìjíríà lọ́yẹ̀ ká ọ̀ndàstáǹdì àyà yìí ju àwọn ìlú mi lọ. táwọn èèyàn ń kọ̀ méjì lónìí pé ẹni tí ọkàn rẹ̀ ò dí ó lè o. ìnọ́mà èèyàn tọkàn sí wà bó ti ní o ẹ gbọ́ mi ẹ fẹ́ pé sósì ṣẹlẹ̀ àbá lọ. lọ́sẹ̀ tó kọjá yìí nàìjíríà yìí náà nílẹ̀ yorùbá ń bí yìí náà ọkàn náà àwọn ilẹ̀ yorùbá àwọn kan kidnap ọmọbìnrin ọmọdé wọ́n sì rẹ́pù rẹ̀ tẹ́mi bọ́lọ́ rẹ̀ wọ́n sì ń àwọn o àwọn rẹ́pù wọ́n wá ní ọ̀dà ẹ bá wọn gbókù rẹ̀ káwọn ò sìn ín wọ́n tún wá bíìlì wọn níye tí wọ́n sàn ṣé èèyàn èèyàn kan tí ó nọ́mà tọ́kàn sí ìwà bọ́lọ̀ ń ti dáa sọ lè wúrú wà báwọn wàláì kò lè wúrú wà báwọn ọkàn yẹn ti dí ó ti lé ẹ̀rẹ́ ìpò ọmọ wọn ẹ̀ pa ẹ̀ bá wọn gbókù rẹ̀ wọn wá tún bíìlì wọn ní. iyowo owó báyìí ní ọ̀sẹ̀ tó lọ yìí wá tún jọ jọ wọ́n wá kó lọ bí tí ní wọ́n wá bá wọn bá tún kidnap àwọn tó kó owó lọ ọ̀rọ̀ ẹkún ni bá gbọ́ ilé yìí outside Nigeria ò irú ìlú òlélẹ́ yìí ń ṣẹlẹ̀ báyìí àwọn tí ó gbowó lọ owó pé kí wọ́n bá wọn gbé òkú ọmọ tí wọ́n réèpù tí wọ́n gbẹ̀mí lọ́rùn ẹ̀ wọ́n wówó bànújẹ́ jọ owó bànújẹ́ pé ẹ sábà wọn gbé káwọn sìn wọ́n gbowó lọ́wọ́ wọn tán wọ́n sì tó kidnap àwọn tó gbowó lọ wọ́n tún wá fún wọn bíìlì tuntun pé bẹ́ẹ̀ bá fẹ́ káwé lẹ́yìn náà jáde o. ìbá yẹn wà láyọ kankan tí ó sì gbádùn ní ìṣèbá lọ́rọ̀ bọ́jẹ́ humanity náà ni yọ sọ fún pé àà pàtó òun ẹranko àmọ́ kan ti bí ọkàn ti lé kí ni òní mọ́kànlé nàìjíríà yìí wá àti gan mọ́kàn àwọn èèyàn lè bí ó ti ẹ̀ wọ́n gbọ́rọ̀ tọkùn èjì ò fi le gan ni wọ́n ń gbọ́ láwọn wá sí mi wá sí táwọn èèyàn ò fi láyà sọlọ́n. ẹni ó ní wọn má kírun àsìkò mọ́ nígbà ẹ bá tó jí náà ni ẹ máa kí ọkàn ọ̀rọ̀ lẹ́yìn àbí yóò le àtàwọn míì tó burú jù bẹ́ẹ̀ lọ tó ti jáde nírú àyè yẹn àdúgbò míì ẹ ṣàánú orílẹ̀ yìí o gbogbo ẹ̀ náà kí ọlọ́run ọ̀dá gbogbo ẹ̀ dúró dálì àmà ká tó máa rẹ̀sìn nàìjíríà àti rẹ̀sìn o àti rẹ̀sìn o àwọn atrocity tẹ̀ ń gbọ́ yìí tá à ń gbọ́ yìí ń túmọ̀ pé ọkàn yẹn ti lè kọjá àlà àwọn eléyìí àwòrán ọmọ èèyàn lọ́kàn wà lára wọn wọ́n ti dẹranko èèyàn kan ò ní máa láyà kọ́ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ gbọ́ mi tó tún burú yẹlẹ́yìí lọ olúwa bẹ́ẹ̀ o takùn wàánú ṣe wá lórílẹ̀‐èdè wa yìí o wàánú ṣe gbogbo mùsùlùmí gbogbo orílẹ̀‐èdè àgbáyé náà o wàánú ṣe gbogbo ayé náà o olúwa mẹ́ta àforí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá o hàgà wàlláhu àlám wasalìláhu ma wasalim wàbáríkà àlá nàbíyìnà muhammadin wa alihi wa sahbihi. wàyíyàkùn wàyíyàkùn náà tí bá wà náà. وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀dà ìbéèrè àkọ́kọ́ nù. Thank you.

ọlọ́run sàn ilé ẹ̀sán dáadáa ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ẹni ṣé ẹ lè máa gbọ́ mi lórí rédíò ìbéèrè tó dáa ni èmi náà máa lórí rédíò àmẹ́mi ò ráyè tó bá wọn ni wàlá in fairness to àwọn ilé rédíò they do invite me àmọ́ táìmù ò sí fún mi débi kí n pé mo máa ń ṣe tẹ́lẹ̀ dáadáa. bọ̀tá wa pé ẹ máa wá rìkọ́ọ̀dù ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ máa wá láìfò ṣẹ̀dú mi ò fààyè gbà bẹ́ẹ̀ mo wá fún wọn ní option irú eléyìí tá à ń ṣe yìí ẹni ọba fẹ́ nu wọn ó lè wá gbà kọ́ máa play rẹ̀ ẹ̀ẹ́ SBS radio ńlọrin bíi náà ni òun ti ń play rẹ̀ káwé ó tó dé yìí ọkàn stop rẹ̀ nú àwẹ̀ torí programu ẹ̀mọ̀kásíkò owó àwọn rédíò ni ó sì lóun ó rí zoom rẹ̀ lẹ́yìn àwẹ̀ mo allow anybody any radio station kódà tẹlifíṣàn kan ní Àbújá òun náà béèrè bẹ́ẹ̀ mo ní káwọn ọmọ kéwó fún un ní tó bá fẹ́ nínú lecture àbí wáàsí èyí òun fẹ́ni tí ó bá fẹ́ wọ́n ní free access bọ̀ṣẹ̀dú tèmi ọ̀ allow ẹ̀ẹ́ ẹ̀ẹ́ pé weekly àbí no ẹ̀ẹ́ I have other. Eh, duties tọ́lọ́n náà ni o. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì pé ẹni tó ní gbà àwọn èèyàn bá jí náà ni kí wọ́n máa kírun ẹ wá ní ọmẹ́rì wá sáàlé káńtà rẹ̀ ẹni ọba mẹ́rì rẹ̀ kó wì ká káńtà nísìnyí náà <laughs> kí láà tó bá wọn kí rí rẹ̀ kọ̀rẹ́ rí mú wa ọ̀dà ẹ lọ gbádìí ẹ̀rí rẹ̀ ee. Eh. ee eh. ee eh. aha tẹ́rì rẹ̀ nu alhamdulilayi ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa rẹ̀ nísìnyí náà ni àwọn yìí wọ́n yẹ ṣe kásẹ̀sẹ̀ lọ méjì wá ń lé kò ní ìdá ẹsẹ̀ lọ kò ní ìdá ẹsẹ̀ lọ tún tí ra kà fún yìí wọn alhamdulillah ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wúwo hadithun sahih anabi sallallahu alayhi wa sallam ó wà lójú ogun ó wà lórí ìrìn àjò pẹ̀lú àwọn sọ̀hábẹ́ ibi tó wì náà ni èsì rẹ̀ ti jáde <laughs>

wọ́n wá ti rìn ọ̀rẹ́ wọn ànábì ti wá wò pé a ah, bára ti rí yìí èta ní sún gbàgbé ìrún <laughs> báyìí ta ní sún gbàgbé ìrún báyìí ta ní ọ volunteer pé bó ti rẹ̀ wọ tóun náà ìwọ ò ní sùn kó o lè bá a jí wa kí ìrún èyí wọn ò ti tó lé sí. <laughs> ní anabi fi ní bilali wọ́n dúró kí ló ní ó dúró ṣe kó jí àwọn ni bọ́ba yìí pé kò ní ìdí kéèyàn ó jí básìkò òórùn bá tó kò yẹ kí kò yẹ kó pé kẹ́nìkan ó jí àwọn àmọ́ ńgbà tó lọ́n fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ́ bilalu tó lóun ò ní sùn sẹ́mọ̀pọ̀ rẹ̀ òun náà ọkàn volunteer ni báwọn sọ̀hábẹ́ ti rí wọ́n jọ ń rìn bọ̀ náà ni ọjọ́ rẹ̀ wọ́n náà ni àmọ́ ó ní èmi sacrifice èmi ó ṣe kí ni sacrifice ọlọ́run nínú hikima rẹ̀ òun gbé bilali náà lọ bóyá ń ti ń dúdúdúdú ṣètọ́ ni burú ó lè ṣe pé díẹ̀ tó kù tásù bẹ́ẹ̀ tó gan-an lòun gbóhùn náà lọ gbogbo wọn ni wọ́n wá sùn bẹ́ẹ̀ ànábì náà lọ́wọ́ akọ́kọ́ jí sallallahu alaihi wasallam ah! òun ti yọ nígbà tá ànábì jí ah bilali da ah bá rí i pé bilali náà ti sùn anabi gan lọkọ jí sallallahu alaihi wasallam wọn wá jí gbogbo àwọn tó kù náà subhanallah ah bilali kí ló ṣẹlẹ̀ olóhùn náà mọ o òun dúró kódà wọn ò gbà tí òun gbé òun lọ ah ọ̀yà ọ̀yà ọ̀yà wọn wá kírun gbà náà ẹni kan tó ní làákàyè ò ní lu eléyìí nǹkan ẹni tó sọ̀rọ̀ yẹn ò ní làákàyè o àmọ́ làákàyè kan ò ní lu eléyìí kọ́ wá pé ànábì ní ngbẹ̀ ẹ bá jí ẹ máa kírun kọ́ sásìkò kí ló ní kí Bilal ó ṣe in the same habit ìpè jíwa fún kínní fún un ẹ̀ẹ̀kejì ni pé kẹ́mi ó bira mi kẹ́ni ó náà ẹ̀ kí wọ́n náà ó bira lẹ́yìn eléyìí irun mélòó la nẹ́bi sùn tí ò kí tí ó fi wá di táwọn ọmọ wíwá àwọn èèyàn lónìí ebe yìí náà mọ̀ pé wọ́n gbégi nìkan ní emergency àbí àbí kò yé mọ́ni <laughs> pé ọwá bẹ́ẹ̀ nù ọba ìpè yìí ń lè rí ẹni tí ó wí báwọn kọ̀sẹ́ rí mbẹ́ o nínú rẹ̀ nọ́ọ̀sì ló ti já mọ̀ pé gíní kọ̀sẹ́ rí mbẹ́ kọ̀sẹ́ rí mbẹ́ káwá ń fi kan kún un anabi jẹjẹ wa yanju rẹ nọrọ rẹ sallallahu alaihi wasallam ẹmọ ma wa tari ma tari anabi ti wi katigori ma naama ani sọlaati aw nasiyaha a gbogbo ẹni ọba sùn gbàgbé àbọ̀gbàgbé àti kírun kò sẹ́sẹ̀ fún ìgbà tó bá jíun náà ni kó tètè kí ẹni ọ bá sùn tí ọ màmá lànàbí wí ló fi jọ pé nàṣíyà á mànàmà ànisọ̀láti áó nàṣíyà á. ẹ̀mí ló wá lànàbí sùn gbàgbé ọ̀hún ẹ̀mí ló nírú àwọn ilé ìbọn ní an isolated case àbí gbójúrí inú ìbónú isolated gini case ìṣẹ̀lẹ̀ kan tó kàn wáyé bẹ́ẹ̀ kọ́dà nínú ẹ̀kọ́ nínú kí ni mo pè é nínú ẹ̀kọ́ èèyàn gbọ́dọ̀ generalize ẹlẹ́kọ̀ọ́ ò ní generalize an isolated case kìíní ìkan wáyé ń gbàgbá yìí o èwo la nẹ́bí ń ṣe everyday òun ni kí anabi sallallahu alaihi wasallam bàbá tásìkò tí ó kí àṣùbà àtàṣùbà yọ kó dìde kó kì kó sì pa gbogbo àwọn èèyàn láṣẹ kí wọn ó kì torí náà bó ti jẹ́nu o. kò yín wọ̀ ọtí ẹ̀ nídìí á máa lọ jìnnà jẹ́bi tí mo wí mo ní ọlọ́run kọ́ máa jà á sínà o kéèyàn jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni tí ń tí ń wíwèé kú yìí náà èyí tẹ́ wí àtòmí àti bòmí náà ọ̀kan náà ṣẹlẹ̀ káwé ó tó dé ẹnìkan nínú tóun náà ń champion pé àwọn lè mú àwẹ̀ kalẹ̀ báwọn bá ti wọn ìsáábì táwọn wo ìràwọ̀. ọwọ́ ní kọ́ máa ké wùn kan máa ké ńbẹ́ nínú tíra ọ̀yá máa ké wọ́n máa gbọ́ inú tíra àwọn náà làṣírí rẹ̀ ti tú àmọ́ kọ́ mà kọ́ mà nísìnyí tó ń kà tí mo rí kílífù ń báyìí tí wọ́n fún mi wò ní o ọmọ ń kà nísìnyí tú pé ẹ àwọn àfa kan gbogbo àwọn àfa tó wù yìí láti jọ tí ànẹ́bì ti jíṣẹ́ dò níwọ̀n pé mẹ́wàá o. <laughs> gbogbo àfáà tó lẹ lè lo ìsáábì ti mú àwẹ̀ kalẹ̀ láti jọ́tà nẹ́bi ti jíṣẹ́ dòní wọn pé mẹ́wàá ẹ wá da gbogbo ọ̀rọ̀ malayin bílíọ̀nsì gbogbo mùsùlùmí èyí wọn ò wúlò mọ́ káti ẹ̀ pé àwọn àfáà kan wí wọn ò tó mẹ́wàá wọ́n láwọn àfáà kan wí ọ̀yá kan tí wọ́n wí wọ́n láwọn àfáà yẹn ní ẹni tí ọba mọ ìsáàbì èèyàn lè lo ìsáàbì lèmọ́nìyà alámùhú fẹ́ni ọba mọ̀ ẹ́ nítorí wọn rìpíìtì ẹ̀wọ́n lẹ́ni ọba mọ̀ ẹ́ kò gbàgbọ́ yé táwọn àlùfáà yẹn ń wí eléyìí ń bẹ́ẹ̀ nù tíra fíkìwù gbogbo ẹni ọba sọ́ọ̀dì fíkìwù síámì fíkìwù yọ ọmọ pé nbẹ̀nbẹ̀ pé àwọn àlùfáà kínkínní tí wọ́n wí yìí bí Ibn Mutarraf bí Ibn Qutayba àwọn ọ̀pọ̀ àwọn àfáà péréte yìí níta àwọn ń wí fún yín náà ni pé ẹni ọba máa hìsáàbì fún rẹ̀ tó dáa lójú kó lò ó fún rẹ̀ kò gbọ́dọ̀ fi kéde fáwọn èèyàn that is their statement òun náà sì kàá bẹ̀ pé wọ́n ní lè mọ́ ní lèmọ́yà alámùwú pé ẹni ọba mọ̀ ọ́ kọ́mọ́ bá wa dẹ̀sẹ̀ sí wọlọ́run gba ọ̀dà wọ lójú wọlọ́mọ lòó fún rẹ̀ àmọ́ àwọn tó wélé yìí gan a very tiny minority nínú àwọn àfa kínkínní wọn ò pé mẹ́wàá láti gbọ́ ànábì yìí sẹ́dọ̀ ní sọ̀rọ̀lá ọ̀sọ́lá àwọn àfa gidi kìí sá àwọn olóko àfa o àwọn àfa tó ní tíra là ń wí o torí náà bẹ́yìn ọba ọba ń ta kélo ní náà mu awùlíyá u àtọ̀gò yukhrijunahum minan nuri ila ẹnu nóòrù díẹ̀ tó kù yìí yóò tún yan yọ wọn kó ọlọ́mọdé ara burú torí náà bó ti jẹ́nu alihamudulilayi wọ́n bá pé ntí wọ́n láwọn gbẹ́sẹ̀ lé náà nìyẹn òfúùtù fẹ́ tẹ̀lé o inú rẹ̀ náà ni ẹ̀rí ti wà pé kéèyàn èèyàn máa ń múra ntí èkírun àṣùbà ní àsìkò ni bọ́bá wa yíwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àǹfààní irú yìí ń nu pé ọ̀lẹ́sẹ̀ o irú ẹ̀ náà ni èèyàn wọn kan lélẹ́ ìjẹmọ wíì náà tí ń pẹ́ ọmọ ọmọ kéwú pé wọ́n ní lèmọ́ yà á lámùwò mọ́ra ntí wọ́n wí náà nù Ibn Taymiyyah rahimahullah lẹ́ẹ̀kan sí àwọn àfáà tọ́lọ̀ fi sànú ayé Ibn Taymiyyah ní gbogbo àfáà tó ní ẹ fi ìsáàbì máa wẹ̀ kalẹ̀ ntí wọ́n ń wí ni pé fúnra rẹ̀ wọ́tọ́ ọmọ ó ní ẹnìkan ò sọ pé nínú mùsùlùmí kọ́dà mùsùlùmí ní ibùdó tẹ́mi àwí ó ní ká sọ ọ́ di hukumu naam ká wá sọ ọ́ di general application pé ẹ kéde fáwọn èèyàn pé a ti wọ́n àwẹ̀ ń bẹ́ ń jọba yìí kọ́lá ibùdó tẹ́mi yà lam yakul bihi mùsùlùmí mùsùlùmí kan ò wí rí lójú ayé ibùdó tẹ́mi yà gbogbo àwọn Ibn Qutayba tẹ̀ ń kóòtì àwọn Ibn Mutarrif níta àwọn wí ni pé ń tẹ́ kàún náà ni liman ya'lamu ẹni ọba mà kó lò fún rẹ̀ àmọ́ gbọ́dọ̀ fìyíhùn kéde fáwọn èèyàn èyí tí wọ́n fi kéde ní tànẹ́bì súnmú lèrò yàtì yìí wà á fèrú lèrò yàtì yìí Ibn Umar sì fi mi orí oṣù mọ̀lọ́ bá nẹ́bì ńgbà tá nẹ́bì wá gbọ́ pé arósù sọ́ọ̀mà wà الناس nasa bìsìyà ọ̀làbílà aláṣẹ mùsùlùmí ẹnu ẹ̀ ní àṣẹ ẹgbàáwẹ́ wà o aláṣẹ mùsùlùmí ẹnu rẹ̀ làṣẹ ẹ̀sọ́dún wà o tọ́ ọlọ́mọṣà tún gbogbo wá sí o gbogbo àwọn tí ẹsẹ̀ wọn jìn ọlọ́nkọ́ kọ́sàánú wọn ọlọ́mọdé ẹ̀mọ́jẹsẹ̀ tiwa náà jìn bèbè yọ yẹ. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم